أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته سبحانه وتعالى نجي له a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáwà gba olùfẹ́wà olùsìfẹ́wà àtúnjúwa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún bá jù ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kó sanú àwa náà tàwọn òbí wa àtàwọn àlùfáwà àwọn ọ̀gá wa àti gbogbo صلى النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ترى آه، تعرفين تكلم لك هناني إسلام الوفاء نبقى بكرة دي ما سجد من الخلفاء الراشدين وكر أمر عثمان عفي علي رضي الله عنهم أجمعين يا بابا بي ونبقى سيدنا علي من أنقره حبيث إلهاني ونقلان ونصحابا زبير وكسدنا خلاحة رضي الله عنهم أجمعين عفي قدوة التعقاء رضي الله عنهم طلعوا أم عائشة رضي الله عنها ìwádìí sẹ́nà ìbẹ̀rù àti sẹ́nà tọ́lá tí ó ti sọ àwọn ọ̀rọ̀ pé ìtọ́nà wà náà ní sùlùhù ìtọ́nà sì ń fẹ́ràn ní pé ìtọ́nà Usman ìtọ́nà sì náà fẹ́ràn ọ̀pọ̀ wọn ìtọ́nà bá fẹ́ràn ọ̀pọ̀ ilé àwọn fi kọ̀ọ̀bá nílẹ̀ ọ̀pá nílẹ̀ tó bá bàbà jẹ́ ìtọ́nà kọ̀ọ̀bá ìtọ́nà náà ní pé alákùnmọ̀ mọ̀mí ní wọn ìyáwá tí ó gbáyé sáré ń sàkókò àfá ìpé fẹ́lẹ́rẹ́ àtàkóòlò àǹtà ìwọ pàápà òfin tọ́rọ̀ tí zùbẹ́rù sọ ọjọ́ ti fi na tọ́rọ̀ sọ àmọ́rẹ́ àtàkóòlò àǹtà tí ìwọ wọn sọ láì pé ogun rẹ̀ lè mú àlàáfíà náà ní kàfàrà bẹ̀rẹ̀ kàfàrà bẹ̀rẹ̀ àti sùúrù náà rí àbí ẹ́ láńkàrẹ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ tó tó akọ̀wé àbí ọ̀pọ̀ ti pẹ́ pé wọ́n ti pé ìgbẹ́kìnà àti ìgbẹ́kejì tó fẹ́ ní àlàáfíà bí ọ̀pọ̀ سمع سبيع أصحاب السبعة وصدقوا lẹ́yìn tí a wà yí ọlọ́gbọ̀n ọmọ sọ̀rọ̀ tó wà ní ẹ máa plan àwọn ọlọ́pàá náà máa plan láàrin wọn suna suna abu talha suna talha suna zubairu suna ali kò sí láàrin wọn gbogbo wọn tó jàǹdà fún ẹ̀rẹ́ tí sílò fáwà àmọ́ tó bá wọ àṣàbà àwọn táwọn pè báyìí àwọn pè báyìí àṣàbà ń gbà àṣàbà sọ̀rọ̀ ọ̀dá ni àwọn èèyàn abdullahi bin sọ̀rọ̀ yẹ̀wò ní títẹ́ wàhálà lẹ́yìn àwọn gúúpù ó di so àwọn èèyàn sábà àwọn sábà àbílábìlì sábà àwọn kan sì ṣe àwọn ọdún yìí ìgbẹ́kìsẹ̀ ìgbẹ́kìsẹ̀ lọ تبعية أصحاب السبعة مقالة أبي تقف في أيديهم وانقلت في كان الناس آه هل نذكر مثله وابن ولو تقف في أيديهم وابن ولو وراءوا أن جلل هذا الصلح إنما يعود عليهم لأنه إن تم كان على قتلهم كاي ورأوا أن الدرع بالأصلح فانتقوا فلا هو عن بيسلو سلته الذي إنها إنما تقود عليه بيع نقرأ قلاتي بيع نقرأ قلاتي لأنه انتقل في في سبيل ذلك كان على قتلهم مثل كثير أهو طبعا قاتلنا اسمان وقع kó bó ìṣúlù yóò ṣe lè ṣe ṣe wọn. Ọyẹ yín ìdán fọ́dá àwọn ìlú nìkan náà wọ́n yìí. Àwọn ilé burúkú bí pẹ̀lú wọn. Táwọn ti mọ̀ pé àfi kí alámọ̀tẹ̀lẹ̀ lọ ni. Àti wọ́n alámọ̀tẹ̀lẹ̀ lọ ni. Kí ló dá bí Jésù bá tẹ̀lẹ̀? yìí máa lọ́wọ́. Ìṣàwárò fíìmà yẹfàlónà bí mẹ́lẹ̀ ẹ̀hà lọ sọ̀rọ̀. Ìṣàwárò ní àádó sọ́lọ̀ wọ́n ni àwọn náà ti ṣúra láàrin ara wọn ṣúra wọn síláàsì tí súnú yóò fi ní títì sílá ní sẹ́dínà àlì àti sẹ́dínà àbútí sẹ́dínà tóra àti sẹ́dínà àzùmẹ́rù fi ní títì àwọn kọ̀ọ̀kọ́ ọlọ́pàá sí dáadáa fún ọmọ sọ́lọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ yẹn dúró kí ní ìṣe ọmọdé ni wọ́n mẹ́fẹ́ ẹ̀ àmọ́ àwọn ẹni ibi tí wọ́n fi ṣe ọ̀pọ̀ ní gbogbo ọ̀nà kò tí wọ́n ti bá tẹ́tù nígbà àwọn tààlẹ̀ mọ̀ sí lọ́wọ́ sí ìkú sí na man ọ̀rọ̀ kan bá wà pọ̀rọ̀ قال لهم رئيسهم الضال الدخيل في الإسلام قال لهم رئيسهم الضال أقامة تلسلني الدخيل في الإسلام ومن الإسلام تبرى مسلمين ọkọ̀ wọnú islam ni ìgbàkáwọ̀mù ayéyà ìnà ìzàkùn fi halkatin náà nke ìtàlùmùwa níyì nke ìbí àkókò ní kàwà ìkàwò fún ìyàwó fún àwọn èèyàn ìmọ̀ àwọn àwọn fún àìjẹ́ ti fún àwọn èèyàn rẹ̀ ìtẹ́sù bẹ́bẹ̀ ni àwọn èèyàn máa gbé kàkàdé lọ́la wọ́n ti fún ìdówẹ́ wọ́n لروز ريش بوت تفلوين فانبسوا القتال درجة إذا عم بيعمل كذا كي عبر يعلان يعلان عليك عليك عليك عليك لا إله إلا الله ولا تفرقوا هم بالنبذل هل ممكن في فلوسي فمن فمن تم فمن أنتم معه ومن أنتم معه ولا يجد جدا من أن جدنا ẹni tí wọ́n pẹ̀lú ẹ kò ní sí nǹkan méjì kí kó máa lọ́kọ́ ọkọ̀ fún yín lọ رضي الله علي وزبير وطلعا من رأى رأيهم أما يكرهون gbogbo sínú àlì ìṣẹ́lọ́lá ọlọ́wọ́ sínú àlì wọ́n pàtó àbúkìrì zubairu àti sínú zubairu àti sínú àtúlà mọ̀rán àrà àyàwó àjọgbọ́rí tí wọ́n ti sínú náà lọ́ta ولا بقى أما يكرهوا ألا تكلمني أما يكرهوني جدا كيف يسكنوا في الثلاثوني هو بيجي هون رأي يسكنوه أدنى ولا رأيه فأدنى ولا رأيه ولا يشعر الناس بذلك ولأنه يريد الحي يقامه أو يسكنه أو يفرجه كده نتعمل ليه بلاني níbi sùúrù lọ́la àwọn kan ti gbọ́ wọ́n kàn kọ́ wàhálà lẹ́yìn ọlọ́run bá kó sọ̀rọ̀ kankan wa ìgbàwọ̀ sọ́dọ̀mà àtìgbàwò ilẹ̀ má lára aliyu wa sára ilé ìtura wa zubair ìgbàlì jíwá inna zubair àti inna tíra náà jíwá ṣe tù káà sí kí kí kú ní yìí o mú ìtìwáyé ìtìkọ́ àjẹ́ ìṣáà ní àárín ìbùkọ́ra àwọn sílẹ̀ sí ní àríwá pẹ̀lú ẹ̀ níta bẹ́tọ́ra àwọn sí ní ìwé ìrọ̀tọ́lá àwọn sílẹ̀ sí wọn náà pẹ̀lú wọn níta bẹ́tọ́ra. قال عليا بعض أصحابه عما سيفعله هو ملي سن علي فسأل عليه بعض أصحابه هو كانوا هم ملي سن الوابل والقري عما سيفعلون إلا لو سيارين يجب بدلهم في الفسين على الإسلام ما لا فيها العلم كمين بإجفاء وأثرت بينك أنا مبو أثرين سلعين أثرت سلعين فعلى الله يجمع الشمل عابي أمة وإذا لحبهم الله بات ولوك والله بات سبحانه وتعالى يقع رعام سبحانه الأمة كنا بينا وبسل له يجي أنا قال فإن لم يجيبوا وأنا بيجي في الكوارث عنكم táwọn tí kálí báwọn tó gbogbo àǹkọ́ kanáà tàràkìná ohun máa tàràkìná tàràkìná ohun máa tàràkìná àfi wọ́n ti fi wálẹ̀ fi wálẹ̀ kó bá ti wọ́n lọ fáwọn àwọ́lọ̀ fi wálẹ̀ ní wọ́n fi wálẹ̀ àwọ́lọ̀ fi wálẹ̀ kára wa in lam yẹ ti lókùnà tí wọ́n fi wálẹ̀ nǹkan ó bá àwọn náà bẹ̀rẹ̀ yìí àwọn ti bẹ̀rẹ̀ dáwọn fúlẹ̀ ní wọ́n kọlu àbí wọ́n bá wọn lẹ́lẹ̀ ní pé wọ́n kọjá tó yẹ ẹ̀yìn lẹ́mẹ̀ tó kọ̀ tó gbọ́gbọ̀ káàlà ìfáànà ara wa ni ó fi defensive one ní penalty fún ní tó gbogbo eléyìí wọ́n ti fi penalty lọ́wọ́ nítorí bí wọ́n wá bẹ̀rẹ̀ ìjọba láti fi fi penalty fẹ́ sọ̀kù wọn kó tó kọ́ fẹ́ di ara wa àwọn ti fi ọmọ tó ń yẹ ìròyìn àwọn wà bẹ́ẹ̀ tó wọ́n ti wọ́n àtàkì ẹ̀yìn òǹkúrò àbí ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àrà mùsùlùmí ni àwọn ìyẹ̀wò tí wọ́n ti pàwọ́ lánàá ó sì wà lè sí náà wọ́n ara òtò kan àwọn ilé ìbò ni wọ́n ní ìyẹn tó ti bẹ̀rẹ̀ sam judas àbí wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ náà wí wọ́n ní gbogbo èèyàn méjì láàárí judas ẹ̀yọ̀ kan ìdí ẹ̀ẹ́dì ọdún wọn báwọn. Ah ní aláwùjọ ní èyàn méjìlá ẹ̀rẹ̀ ọ̀kan oyè ọlọ́run kún sàmì wa láti bá very very láti bá kí ara wò ó yọ ara very very careful ọlọ́ba mọ́tò máa lọ́wọ́ ọlọ́ba lọ́wọ́ wọ́n ni ọ̀bẹ̀rẹ̀ kára ọ̀sẹ̀ oníjẹ́ ìṣẹ́lẹ̀ tí ìlú àìsàgbẹ̀ ẹ̀kọ́ náà nílé ilé ìṣẹ́lẹ̀ yìí ṣùgbọ́n náà nílé rò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ni ẹ̀káàmà ilé ìhí àpọ̀ àwọn mẹ́bìdì nílẹ̀ ẹ̀kára ẹ̀kára lè àwọn láìkọ́ mi hujjá sí adal kan nkánu aráàdù láìbí dáàlìk ọwọ́ ọ̀fọ́ tó lè gbé ìkáwọn lè ní hujjá ní ìkáwọn ìwọ̀nyẹn ní hujjá ní bí ìtọ̀jẹ̀ sílẹ̀ wọ́n kí wọ́n lérò tí wọ́n bá fọmọ sẹ́yìn ráàdù lọ́tọ́ wọ́n ojú ìdí ọlọ́wà ni wọ́n wá lórí alámàrí ànáàm ànáàm ara àfẹ́fẹ́ra àbójú tó lè ta fèrè dálík wọ́n ní tí wọ́n rò pé wọ́n náà ní kújà láti máa lọ́rọ̀ ìlà ni láti máa lọ́rọ̀ ìlà kí máa wéṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí ànáàm ànáàm ara fún máa kúlùnà wàhálù ohun ìdàpìlẹ́yìn náà gádàlì wọ́n ní قال اني لحجو ان لا يقتل منا ومنهم احدا لا اتدعو لله الا ادخله الجنة الله اكبر إني علي ورسول الله اكبر اني لحجو ويطلق مجلو mo lérò pé alára yóò pẹ̀lú mi nà wọ́n mi nì mọ́ kí n fún ọ̀pẹ nìkan nù wa àbí nù wọn kí n bá kú nù wa tí wàhálà yẹn kà á sílẹ̀ pé ẹnìkan nù wa ni àbí nìkan nù wa bá kú àwọn arábìnrin dọ́kà kálùkù lè lọ́tí kí ẹ̀rọ ìdùn ìpàdé fáwọ́jọ́ ìlà wà dínà ní ọdún náà rí ẹgbẹ́ ìpínlẹ̀ ni wọ́n wá wọ́n ṣe ọdún náà wọ́n náà ṣe ẹgbẹ́ kanú wa nínú wọn nílọ الجنة كما هو نظر قاتل نواني قاتل نواني أي وكي قاتل تفا الجنة ني الله أكبر قال أي الناس علينا هي أملكوا أن أقول لا قوم أجيكم ورسنتكم ني يا إلهكم السرعين السوعي أتساء هاي إلهكم وعيه تسبقونا في إن كان المقصوم غدا نقسم اليوم تبقي ملك كان كان يقول قادوا عن قاكك تبقي أصحها واتي هو هو تبقي بادنا يجب وانت كان فرولا تبقي جندب بسو تبقلوني ثم عصر إلى زبير إلا طلح وزبير انتكم على ما فرقتم عليه عقا خفوا حتى ننزل وننظر في هذا الامر فاجاب اين تلك على سيدنا طلحه سيدنا زبير سيدنا طلحه في ترى يا تجو قالت سيدنا تعكار انا تريد قلب السنه في يا قال يجبو يا كول عمل اول جرم يبلاتي àjábá àwọn èjì dáhùn àwọn èjì dáhùn ẹ̀rì pé láàrin àwọn mẹ́ta náà rọ̀ sí ń pòyì ìtọ́ fún àwọn mẹ́ta inú wà nú àwọn tó ń gbọ́n gbàwé àlùjánnà àwọn olórí àwọn mùsùlùmí àwọn ni aṣíwájú náà gbogbo àwọn mùsùlùmí lásìkò náà ọmọ wa sẹ́yìn àìsàn rẹ̀ bí ọba àná ṣé bàbá ìwé ọ̀rọ̀ tó ń sọ ìgbésẹ̀ wà ní àmọ́ ti bá wo àwọn oriental mo fi fún yín ta àwọn mùsùlùmí abẹ́ sọ̀fẹ́ fún yín wọ́n ní sídà àìsà ìbínú sídìnà àlì pé nígbà tí ìsìnkú sílẹ̀ ń jọ sí àwọn tó kọ́ máa sídà àìsà ìbí ọlọ́run ha nígbà tó ti dé review àlì ní àlì kí lórí sọ̀rọ̀ yìí ó ní àlì kílè ó ní ìgbà àìṣà rẹ̀díọ́lá ìwò ìtàn yọrọ̀ lọ ìtàwọ̀ ọ̀rọ̀ yìí kí ẹ̀nà Muhammad ti sàkàrà yìí ẹni kí n tún sára yìí fún ọ ni pé àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ̀gá yẹn àwọn ìgbàgbọ́n sára àwọn ọ̀nà ìwò ìtìnyà ilẹ̀ كان مصدق عميدي قال لعلي قال لعلي وهي وصلت ذلك انا زبير زبير من بياو رضي الله عنه قال اما انه عار رجلين ان ذكر بالله ان يذكر ان الباني اه قلنا ما خرج ما ترى ما تلوبا ما بو ما بو تلوبا هذا طلع ايضا ان ترى بجد وهذا اليهما علي حتى اتلفت القانات وابهما حديث الناس قرد سيدنا صلاحنا الدري سيدنا علينا وداري قادوا لي اوان رحمكمي وان وطي ونوى رمضاي اتلفت القانات كلها رحمكمي لي سيدنا علي رحمكمي سيدنا علي سيدنا زكريا سيدنا العرايي وعبي انا قال لهم في اسمر عن واحد ní ojú ogun yẹn ó ní ìwà lọ́kọ̀ọ́kọ́ kàkàlà amúrí lẹ́kọ̀ọ́ àdókì mú sílẹ̀ àníwárí jẹ́lẹ̀ wọ́n ni á ó ti fi ìpìtẹ́ àwọn nǹkan àjà àtàwọn ọkùnrin ẹ̀yìn kì í túmọ̀ àdàtúmọ̀ọ́mà ìdàláyé ọ̀gbọ́n ìkìyà nílá nígbà tí a pèsè nǹkan àjà kí lè bára wa jà yìí kí ẹ ti pèsè excuse fún ọlọ́ọ̀bà náà تعرف والله بعد كل مواد حوارة كل من تراوا كفاية كم على من تراوا طبعا كفاية تعرف والله بعد ما تكون كالتي نقلت قبلها من بال قوة أنقاذا كيف ما عليك أن تكون في كل وقت في كل وقت رأي لي شو يدبر في كل وقت هذا شو تبقى في الشيء الإسلام في الإيمان في الشيء هذا كيف تبقى ìfẹ́fẹ́jà ìfẹ́fẹ́ yí dẹ́nì lábìlà ìrùwà alam akuma fi dinikuma harimani dammi wa harimu dammakuma kí mo yá mi kọ́ nìyí sí mi ọ̀dí mà yá inú islam ní ẹ̀sìn ẹ̀sìn haram ní kẹtì ìdílé haram ní gímìnà ti ta ẹ̀yìn méjì sílẹ̀ al'adata al'ala هل من من حدث هل لكما دمي خير كل من حدث هل لكما دمي فجدي كنت يجري إليه قال تعال قال أقلها سيدنا ترى الله فيزك على على عثمان عثمان يتعامل عثمان عثمان عثمان عليه لعن الله لعن علي قتلة عثمان ابن علي في اليوم والفاس سيدنا عثمان من كل لعنة عثمان هو نقع عليه وتبي سك علي فرابيجي قاتلنا عثمان الله أكبر ثم قال أما بياتني بياتني هو صلى الله عليه وسلم mo ti gbàgbé ìdàmí ìrù rẹ̀ ẹ̀kọ́ tó kọ́ dáhùn kankan láhàwí ọ̀rọ̀ bí síbẹ̀ ní nìyẹn o kalaba ya tó ká wọ̀sẹ̀ẹ́sì ara kónù kì í kónù mo ṣe bọ̀báyà fún mi àti wọn gbé gbèdémi ní àmọ̀ ó sì lọ́lọ́wọ́ kí nìyẹn fún wọn mi àmọ́ wọ̀sẹ̀ẹ́sì ara kónù kì í bọ́wà ní ọrùn mi ثم ذكر زبير بأشياء كثير سنة ثم ذكر فضيرة أشياء كثيرة اللي نبيها قلبه من السنة اللي كتبه بحث ابن زبير نفسه قدام عن أوه كل يوم موكان يرو يوم موكان يرو مهمة قال تذكر يوم البرد مع رسول الله صلى الله عليه وسلم في بني غالب وانا كنت اعطيات والبعد بسجلها كنت عليه مقبار كان بني غالب نظر الى علي فضحك ودفع فسكت إليه فقلت له وأبوه أبوه بطريري وبرني رأيني فيه فقلت إني سن على بكي لا ترى ابن أبي طالب الزهوة ابن ما ضبع أبي طالب بلوكي وأنا هو سيدنا زبير هوراني وأنت هو هوراني أقول لكم يا بلدي الله فقال, فقال لك الرسول صلى الله عليه وسلم ليس بزمره تقاتله وأنت ظالم له إيه أسفهم مو مو إذا كتبني لكن كبر عندك هو جبريل وتفتنا علي فأنا تقول علي لا جبريل يريد أن الله تتغلب تتواجه ودع زهير وهو حالف أنه لا يقاتل عليا وخصوصا حينما علم أن عمار بن ياسر مع علي سيدنا زهير هو كل يقول مدي كون بس علي يلا وبس علي يلا كان قادر وقال لك يا كنت أصبح لهم وقال عمار بن ياسر هو أنه جماعة ابن علي انا ابن ياسر كبير أرد بخاري يعني بن ربيع يعني عمار بن ياسر عجيب السلام سبايك لا أخباره هل سبايك هو عمار بن ياسر أتكمره wọ́n wà nínú àwọn jàmáà kan táwọn jàmáà tí wọ́n ti ní sí àwọn alábòsí tí wọ́n gbogbo sí wọn. bàbá mi bẹ́ẹ̀ kọ́ wà àwọn jàmáà tí wọ́n gbogbo sí gbogbo sí wọn. ó di wọ́n ti tún lórí wa wọ́n tún mọ́ra wọn yẹn ó wá rí àmúhàn láàrin àwọn òjò àwọn jàmáà ìnà àlì mọ̀nìkáì olùgbòdì tó ti fi fún yẹn lè lòmùkú jù àwọn yanki àtà àwọn sí ìdàdíwà ní pẹ́ sínà amúbùn àásù níbi ọlọ́wọ́ àlù tó ní yára o ṣe kúrò sí àwọn yẹn sínà tọ́lá àti sínà zubair wọ́n ah, yára sínà zubair ọ̀dọ́ sí ní stíkì lọ́wọ́ aláàfẹ́ ọmọdé ní yásẹ̀ akọ́lá ọmọdé ní yásẹ̀ àwọn tí wọ́n fi kò rí nílẹ̀ àdámọ́ ìgbàgbà ní ọmọ ìgbọ̀n ni wọ́n pa àtàkà àwọn tó tọwọ́ wa fún ìtàbàtà ìgbọ́n mi yẹn àwọn náà pé àgbàlagbà ni àmọ́rù ní yáàtì ìrẹ̀rí rẹ̀ dáadáa máa ẹni tí rẹ̀ dáadáa sí ẹkọ́ wá sí àwọn tó pa á lórí ẹni àwọn wọn pa rà òtò ní òtò òtò ní òtò ní òtò. ó ní ọ̀rẹ́ bí àwọn èèyàn tó bá wọ́n ti láàrin àwọn eléwọ̀n tàbí àwọn ti di àwọn àwọn èèyàn bẹ́ẹ̀ pé gbogbo حسن وما زبير وهو حالف ألا يقتل عليه بدنا زبير بقرة رب لا يكون ذلك خصوصا حينما علم أن عماد بن ياسر ما علم سيدنا عماد بن ياسر وقالوا سيدنا علي قال رسول الله صلى الله عليه وسلم أنا أن تقتلك في الجادية أما جوالات الموقع يعني مش كنا أما قلت تبسلوك كاكني في اتوقع البادية اما الجوالات اما البادية اما ذوك ينوع لها اما نوع إيه. فكأنه قد عشر أنه في اجتهاده لأنه يعمل لله متى كان العمل لله كان رجوع إلى الحق أقرب وإداية إلى الصواب أسهل الله أكبر ثم أسهل فوانا الله أكبر وكأنه قال كتب زبير أسبوعين تبشعر عن بأن رفعه في الاستهدي في اجتهاده للاجتهاد الوزير في كون كنا علي أنفسنا سبحانه قولي لأنه يعمل بالله من الله ظني متى كان يعمل بالله يقول لنا أنت تقيم في كلامي كان الرجوع إلى الحق أقرب وأبيع والهداية والثواب أسهل ما قرأ سبته رجوع إلى الحق أقرب والهداية إلى الصواب كده مناسبه تجديده أسهل مرة فرجع كل منهم إلى قومه أبو عميد إن كان عامل فرعون يا نتيجو وغطف عليه إن علي فرعون يا نتيجو وغطف عليه الله أكبر فدع كل منهم إلى قومه والجميع لا يشكون في سلوك والسيد يقول بعض مفلومة فباتوا لأن هي الليلة الآكلة وهو يوجد لكلو نور يكتو كتكاريني ولا تكاريني كتك أشرفوا عليها الله يبقى فهنا رأى طبيعية قال لهم الله أن الوقت سبحانه لتنفيذ ورأي معريه أبقى يا أبي الله أكبر الله مصران وعلى الله هو طبيعية من جاء يا مريكا يوي هو يتوى سبحانه من جاء كما بقوصنا يقوم مجلسا ونوبا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام جل mo ní níbíbà yìí báyìí pé èèyàn á ní rífà àwọn jama abdullahi ibn sábà yà pé àgbà níjọ aláṣẹjù yẹn kìí ṣe sáìdì sílínà alì kìí ṣe sáìdì oh! ẹbílẹ̀ ìbílẹ̀ àwọn tí ó mú ìbílẹ̀ mi lọ́gbọ̀rọ̀ iná ni àwọn èèyàn àbúrà bí mo ti bá ẹ̀ wọ́n di ní so orí ẹwà rí pé ìjọba zubairu gan wọ́n ti bá mi sí àwọn abẹ́rẹ́ sí ti bọ̀ àbí wọ́n ti bọ̀ àwọn tó dáwọn fún àwọn burúkú òdìgí àlàáfíà ọ̀sẹ̀lẹ̀ àwọn òdìgí àlàáfíà ọ̀sẹ̀lẹ̀ náà ni lóòmìnir lóògbọ́n kọ́kọ́ àti pẹ́tò ìgbàwòyàn bẹ́ẹ̀ pé àwọn ìṣẹ́lùsọ́lá wọ́n ti dìbò sí náà lè pé bá àtàkì wá ń kọ́ láti ọ̀pá dìfẹ́ǹdì ara ọ̀nà orú náà lè àtàkì orú yẹn orú bẹ́ẹ̀ náà lè àtàkì ìlànà tí ó ṣẹlẹ̀ kẹ́kẹ́ òun náà àwọn ìyá àti wọ́n ń tẹ̀lé ìgbèrè ẹ̀mìsì àwọn ọmọ wáyé àwọn náà sì ni àà ah, sí náà lè tún agbúyá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó yọ wọ́n tí wọ́n rúkú ọ̀gbọ́n yẹn ẹrùkú mọ́ ọrùkú ń bẹ̀ ó di kí ni lọ́dí yẹn bẹ́ẹ̀ni mo sọ gbogbo gbogbo ọdún kan máa tẹ̀lé ṣe kí yẹn kí yẹn kọ́ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹ̀yìn tí wọ́n ti gbogbo nǹkan yìí tó kọ́ lọ́wọ́ ní ibi bá wà nígbàrá sí dàálì ó ló ń bẹ̀ pé ẹni tó kọ́ kúnnú wa ẹni tó kọ́ wa ó ti kúnnú lọ káàdì yẹn bá ti dà káàdì yẹn ò dà káàdì yẹn bá ti káàdì yẹn ọmọ dà nítorí kankan ayé kan nítorí ìran kan nítorí ìlú kan tí ọ pọ́lítì wà bí ìrẹ̀lẹ̀ ní ìsìn ẹlòmí nítorí owó ni ẹlòmí nítorí ìran rẹ̀ ni dáa ìran haúsá àti ìran amọ̀fẹ́ ẹlòmí nítorí ìran yorùbá ni ó ń ká ẹlòmí nítorí ẹ̀sìn ẹ̀sìn máa dókú ẹ̀sìn ló jẹ wọ́n ti tó kọ́ bọ̀ sí ìkìlẹ̀ dìmọ̀dín tí a bá ń dọ́gbọ́n dókú ẹ̀sìn jẹ ọ̀rẹ́ pé nítorí yorùbá ni àbí torí yáwúsá ni àbí torí yorùbá ni àbí torí owó ni eh, eh, eh, ìgbàmù ó ní yé ìgbèrè ni ìsìnkú ni ẹwọ̀rọ̀ náà lè kí ló mọ̀ fún kò tó kù nù wọn lónìí àti lò àti kò kọ́ lọ́wọ́ lọ́dún jẹ́ o àjẹ́ náà lélẹ̀ rẹ̀ ọ̀rẹ́ nìkan mọ̀ fún mi sọ̀rọ̀ yìí APC ẹ̀sìn bá rí kọ́ àwọn àwùjọ ìwọ́sí mẹ́lòmíì wà wọ́n tún ní ìfẹ̀jì fọ́gbẹ́jọ míì kí ni ìrònú ṣe ẹ̀wọ̀n kí ni ìgbìláì ní ìsìn ni wọ́n ti fi ẹnu ọ̀kadà mọ́jọ fún ẹjọ́ lọ́wọ́dọ́ Odi bẹ́ẹ̀ ni ẹlòmíì ni ẹni ti ta irú owó Allahu ta'ala alam náà. Yàtà kí ni ẹ̀sẹ̀ yàtà? Wọ́n ti pé ìṣèjọba ìṣèlú. Ìṣèlú ìṣèlú ìdarí ìlú ìṣòlú ẹjọ́ láyé àwọn ẹ̀yìn ìgbà tí kárínì yẹn gba àwọn anábìsẹ́ sọ́nà àti àwọn Abubakar ìgbà ó ní síyásì bẹ̀rẹ̀ kankan wípé à ń fi pátì àbí pátì àbí ìgbà tí wọ́n fi ń ṣe olóṣèlú gan láyé àwọn gbogbo ìta kan náà láàárọ̀ yìí so lórí ìjọba ti Nàìjíríà náà ṣé àwọn fún democracy ti Nàìjíríà so báwo ni ọjọ́bọ̀ òṣèlú gan-an tàbí bẹ́ẹ̀ kú sí àǹtí síáṣà gan nínú Islam gan bó ló ṣe tẹ̀lé àgbáwó lọ́sẹ̀rẹ̀ káàtó kọ̀m̀píà rẹ̀ sí ti ìpínlẹ̀ Nàìjíríà mú fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ alẹ́. síáṣà ń bá ń gbé democracy nìkan ìjọba gbogbo ètò ìlú tó bá ń ṣe ìṣètò ìlú ọ̀sẹ̀ ìlú ẹ̀kọ́ ti wà láàrin ìlú gbogbo ìlú ń pè ní ètò síáṣà. ẹ̀kọ́ sí àwọn ọ̀gá ìṣẹ̀lẹ̀ kan àwọn ọmọwé àwọn gbàdùbà àwọn èèyàn sí na ìsìnkán wọ́n ń lọ ọmọdé àwọn àbá sí ghana gbàdùbà wọ́n ń lọ àbọ̀ sí wọn yẹ sí àwọn fọ́ láyé tí wọ́n ìsìnkán tí à gan-an ẹ̀sìn eléyìí lẹ́yìn tí sí na alì àti na sọ́ra àyè tí sí na màá wọ̀pọ̀lá jẹ àwọn ọmọwé àní wọ́n ń lọ o wọ́n tó ń fẹ́ kú ọyàn ọmọ rẹ̀ olówó kan kí fìdí náà fìdí náà sílẹ̀ mọ́ ìgbà mi bí eré agbóhùn láti fìdí ní ọmọ òun ọyàn ọmọ rẹ̀ jẹ́ àríṣà àwọn ní yẹlọ ni wọ́n á àwọn àbàkí àti ìgbà gọ́ọ̀mẹ̀ntì ó gbé wa ìgbà gọ́ọ̀mẹ̀ntì bí ó dàrú nìyẹn ara ọ̀ pàtì kọ́ni ìran ni ìdílé ni ìdílé wà bí ìran ní àwọn Yorùbá àgbẹ̀kọ̀ wọn gbogbo lárúbá ni wọn ẹ̀rọ tó ní àwọn ìjẹ̀bú àwọn gbọ́sọ̀ lórí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ni lórí wa àwọn mùsùlùmí wọn Spain náà ẹ̀ Spain Spain yìí àwọn àbáwí wọn ti lọ Spain nígbà náà ìyẹn ní Umar Kabir àti Umar Kabir jẹ́ pé ọlọ́kan kí Islam tẹ̀lé pọ̀ wọn ni lórí àwọn ọ̀tájì ìfẹ́ ní abẹ́wọ̀n àwọn ọmọ ẹni tó wà ní spain yìí ìjọba ìjáyé ni ìjọba ìjáyé ni bí a ti ta sí à ń dúró nǹkan kan fún obìnrin máa dúnwájú wọn ọmọ náà lọ́ba náà ó di wọ́n padà mú àìdí àwọn ará spain ni wọ́n fà ń spain bìkínì tí wọ́n wá ìsẹ́lẹ̀ kọ̀ọ̀tà ìdẹ́tìbìjù àmọ́ àti báyìí àwọn ilé ìfọwọ́sí láyé àìdìwọ ẹ̀rì síbìsì ẹ̀rì síbìsì ó di sultan ọba France àwọn mùsùlùmí Spain tí wọ́n fi aago ránṣẹ́ sí aago aago ọwọ́ yìí àwọn France ẹ̀rọ ìgbà yìí aago ránṣẹ́ sí ìgbàgbé ìlú ni ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gold gold original gold àwọn ará Spain nígbà yẹn àwọn mùsùlùmí ni so bí àwọn sukas àti ìkọ̀kọ̀ gọ́ọ̀mẹ̀ntì bí àwọn sukas ti kọ̀kọ̀ gọ́ọ̀mẹ̀ntì láì sí ìkọ̀kọ̀ gọ́ọ̀mẹ̀ntì nínú ìṣẹ̀lẹ̀ gbogbo ọ̀nà ìjọba gbà ìkọ̀kọ̀ gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n gbàgbọ́ ìkọ̀kọ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ obìnrin ọdíwà káyídà yìí àwọn tó ń rúùl àwọn lágbàáyì àwọn tó jẹ́ yìí sílẹ̀ fún àwọn ará tọ́kì ara sílẹ̀ sí gọ́ọ̀mẹ̀ntì kọ́ọ̀tù ló ti rúlù sí àkàn istanbul bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so gbogbo wá sí àwọn mùsùlùmí sábẹ́ ẹnìkankan gbo ìsìlámíà lọ ti tọ́kì yẹn lẹ́yìn wọ́n ti wà títí títí ara ti tọ́kì wọ́n ti tọ́kì lóṣèlú ìdílé oṣù tó parí wọ́n ti tẹ́lẹ̀ náà lélẹ̀ lélẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ oṣù wọ Madina tí yóò mọ̀ wọ̀ láti máa tẹ́lẹ̀ lọ sí Madina àmì Yorùbá yẹn ń tẹ́lẹ̀ gbogbo ìgbà ní mọ̀ áfí ní Madina ọdọ̀ olóòwò àwọn maka ní fi láti lè lọ sí Madina àti ayé lọ́lọ́ bí 2016 wọ́n ni ó ti kí ló ti rẹ̀ ẹ̀ ó ti ti kí láti Madina àti ọ̀sẹ̀ àwọn ìgbésà tó wọ́n ti wọ́n ti ń kọ́ wọ́n ni ní sàn sí mi lọ wọ́n ti tún ti dá ṣúgbé nígbà ìkójú parí ẹ̀ bí wọ́n ti lọ ọgbẹ́ ìgbésà kan wá ń gbé bá ti ìgbésà gbára ni katsina ìlú katsina sí mọ́ káwọ̀ lónìí káwọ̀ ìlú katsina lónìí lọ́gbọ́dá wọn ni ó tẹ̀lé ìjọba lóye ìjọba lóye jọ ọjà kábìrì bìí nípa bọ́lọ́gbọ́dá lóye ìjọba katsina lóye ìjọba wọn nípa ní katsina bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bí lọ ni bí bí lọ ni bí àwọn bí sì wá dé ó ń kálukú ló Nàìjíríà yìí ní 1804 ní ṣe sọ fún bí òfin mú àfáàní sí yáwà rẹ̀ àwọn gòbí àwọn ọba fúlàní àwọn gòbí àwọn ìdáwùdáwù láwọn gbọ́gbọ́ráwá wọ́n gbogbo sí wọ́n á lè kóòlù àwọn alẹ́kí fún ọmọ ọmọ tí bá wo ìtàn ṣe fún ọ̀fọ́ ìgbà tí sàn Muhammadu nabi wà á bọ̀rọ̀ àwọn náà kan fi pé ọmọ ilé kí wà bọ́ọ̀lù bí wàá wà bìlì ìṣàkóso kí ẹ̀dá mi náà ní lọ́nì bẹ́ẹ̀ wọ́n wà péjẹ gbùdèrè yìí kọ́ sóòtọ́ fúdùn tó gbùdèrè tó mọ́mọ́ bí wàá bìlì tó wà lọ́sẹ̀ káà ọ̀rọ̀ kọ̀wọ́kọ̀wọ́ dàrẹ́tì Muhammadu Wahab ni ṣíkú fún àwọn ọmọ aléèké Muhammadu Wahab ni ṣùgbọ́n ìgbòrí ìrìn ẹni ṣọ́fún jẹ́kì ọdún kiri àwọn afá rẹ̀ oníjìbìrì ìtẹ̀wé àáfàá ni ni èmi tẹ́ rí gbogbo ìgbìyànjú mi kò ju waves kan nínú àwọn waves jìbìrì lọ ó di ebe tó ti lọ nìyí títí tí wọ́n tó di wá dé àwọn ló wá kún kò gbogbo ilẹ̀ haúsá yìí àwọn bọ́ọ̀lù kan wọ́n wá ń gba flag boy? wa mali ni mali ni wa mali ni wa nàìjíríà ara mali ni wa àfà mali làwọn ti wá wọ́n gbé nílùú bẹ́ẹ̀ bírísìlì bá wá sí sùkúkọ́ ó ní ìwà nígbà wọn ní sùkúkọ́ rẹ̀ láti ní bẹ́ẹ̀ ni wọ́n orí dáwọn agídí sùjọ́ wọ́n lè sọ pé kíkọ́ ní kí adam ní ìtàwọn agídí sùjọ́ àwọn agídí sùjọ́ yóò gba láàfíà lórí ìlú sọ́kọ́tọ́ mi wọ́n bí wa ìsìnkú ọ̀fọ̀ ní sí ìfọ̀fọ̀ ìwọ̀ nàìjíríà àbí ni wọ́n bí ìdàrántí ìsìnkú ọ̀fọ̀ ìsìnkú ọ̀fọ̀ lọ́kọ̀ ìgbà àbí ìjọba tí wọ́n lè yẹ̀ sáyọ̀ máa tàbí ilé ìpé bọ̀tà ẹkí òfò oh náà ni ìjọ ni wallahu ta'ala alam ìjọba ìrẹ́lẹ̀ ni wọ́n yóò tó ṣe nígbà tí ìjọba wá dé àwọn ìgbà tí wọ́n fi wá dé táwọn ẹ̀rẹ́ ìjọba ṣe fún ìgbà àbójútó ọ̀nà ẹ̀ gbogbo wọn bọ́lọ̀ sí ti fún ọ̀nà mọ́ àwọn kò sí bọ́lọ̀ sí ọ̀nà ní àwọn ìbéèrè ti wọlọ́kọ̀ ní padà ni wọ́n yẹn wọ́n ti dìbí àwọn ìbéèrè padà tí wọ́n dìbí àwọn ìbéèrè Sudan ní Sudan àwọn ìbéèrè wọ́n dìbí tiwọn wọ́n ti lọ́kọ̀ sí ayé nínú ìlú tí British sọ̀rọ̀ yá èè lọ́nà ìwọ̀ ní Sudan àti ibìkan apá kan ní ní Ethiopia ní ethiopia àwọn ìpínlẹ̀ máa ṣẹ̀tọ̀ láì wọ̀bẹ̀ àwọn british wa àwọn france wa wọ́n ń pa yìí àwọn france ń kọ́sí wọn àwọn british ń kọ́sí wọn ìlú cameroon france ló mú ìlú niger france ló mú nigeria eh, british republic france ìlú france ghana gbìngbó ìdílọ́ nìyẹn ìdílọ́ nìyẹn wallahu ta'ala alam náà ìwájáde àwọn òkìní ẹ̀yàn òrò ìlú àkúgbà àwọn ìpínlẹ̀ onírúurú àwọn ìdíjọ́ pé irun mú omi ló ìgbà lọ́fà ń gbà sí àpáta fi ti ìpínlẹ̀ ẹ̀rọ òmùnà fi pìtì ọmọ ẹ̀sì sọ̀wà lọ́sì sọ̀wà nígbà táwọn báyìí fi rézi ní 2015 ọmọ ìpínlẹ̀ ìpínlẹ̀ lónìí ó di eight billion kò wọ́n fi fọ́ọ̀mù tó gbà láàkọ́ nàìjíríà àwọn ncnc àwọn npp àwọn ag ọmọ ìrànlọ́lẹ̀ two billion nìyẹn two billion nìyẹn wallahu ta'ala alam